iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá rìnrìn ká sọ pa ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń bọ̀ tọwọ́ yá lẹ́tọ̀ ratata tọ́gbàlagbà ń lọ. àwa ń gbàgbé tó yí o à ń gbàgbé tó yí o ṣọwọ́ yá lẹ́tọ̀ ṣọwọ́ yá ti dé jagun labi wọ̀lú alára àgbàyídá ti dé ogun lèkè sàmọ̀ ọmọráyé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mímì jọjọ ní skunkẹ́lẹ́ tótótó mímí ni jọjọ miss Kokele tótótó. ayáwa yáwa yáwa yá ó ní mo mọ̀ mo mọ̀ èmi fúnra mi mọ̀ pánú ni mo rí gbà mo mọ̀ mo mọ̀. èmi fúnra mi mọ̀ pánú ni mo rí gbà pápá ńlá tí ń jó tawútawú odò ńlá tí ń fàgèrè agbáńgbá wálé ọlọ́run ọba mi èdùmarè tani kankan ò lè dààmú ẹkùn ọkọ òkè ọba ti ń bẹ lánàá tí ń bẹ lónìí tí ń bẹ lọ́la tí ó sì máa wà títí ayé àìní pẹ̀kun ìwọ ni o òkè tẹ́nì kankan ò lè gùn tán ọ̀nà tó rèé ayé kan ò ní rìn tán ìwọ náà ni òkèlè ńlá tẹ́nì kan ò lè tán <laughs> ilé ọlọ́run ọba mi Èdùmàrè láti January tó fi di December kò sẹ́ni tó dàbí rẹ̀ ìwọ náà ni babaláwo tí wọ́n ń jẹ fún babaláwo ayé òun ọ̀run ìwọ ni wòlíì tí wòlíì kan ò lè sọ pé ọgbẹ́nu rẹ̀ sọ̀hún tẹ̀síbíù tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè kò sí ìmáàmù kan eléyìí tó lè kà á tán láì àbàdà ńlẹ́ o afẹ́fẹ́ lẹ́lẹ́ awo wọn nílé olókun ẹ̀fúùfù lẹ̀lẹ́ awo wọn nílé ọlọ́sà ọ̀nà gbòòrò rẹ̀ dókítà Ọlámídé ẹ sílẹ̀kùn mo tún ti ṣe bẹ́ẹ̀ òní bọ́ sí onílọ́gbọ̀n ọjọ́ nínú oṣù kejìlá ọdún twenty twenty one tá a sì ní rí mọ́ àbàdà mi ẹ̀nà ti dé lónìí gbọ́ àwọn tá a sì gbàgbọ́ fún gbọ́ náà ní ń kí wa ẹni tí ń pè ní lórí lọ́dọ̀ Emmanuel tí a ń gbé lẹ́mìí náà gbogbo wọn náà ní a máa gbọ́ wọn ẹ̀kọ́ ọdún o. káyọ̀wé mẹ́sẹ̀ níwẹ̀ mi ni wọ́n ti mi náà ń bẹ̀rẹ̀ Tinubu ìrókò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pàdé wọn wá ní ìyàmú ní wọn ní ìyàmú ní hó wọn ní sẹ́yìn náà lọ sórí ètò ìṣòwò yẹn ni mo ní ah, àwọn náà lọ káwọn èèyàn kú ọdún gbogbo àwọn tí ó sì jẹ́ obìnrin pátápátá nínú ọdún twenty twenty two tẹ̀lé ah, gbogbo wọn pátápátá náà lákò lọ́nù gírí òkò tó lè lọ́nà bá kọ́ ṣe mẹ́ṣe kọ́ lẹ́yìn mẹ́ṣánú ni ẹkùn lè bá ń ní ẹ̀rọ wa là náà ọgbẹ́ ẹni bá ti rí àyè tó tó jẹ́ mẹ́ta ẹ̀kú àti báyìí iná làákìrá ní ààrẹ ara tó jẹ́ mẹ́ta ti rí àwa láàárọ̀ yìí <laughs> lórí ètò ìjẹ́ ti wá àríra èmi máa sọ fún yín wípé orílẹ̀-èdè kan náà ní Kaftan Television Yorùbá tọ́mọ́ ń sọ wípé federal capital territory àwọn ètò òórè o ṣọwọ́nyá náà lè ṣe bẹ́ẹ̀ tẹ́ wà lórí ẹ̀ ẹni kí ni sà ẹni kí ni mà ẹ jọ ẹ dákun ní mo la bọ́rọ̀ yìí bẹ́ẹ̀ ni mo la sì bá a já ọlọ́wọ́n ọba mi Èdùmàrè ni kò sẹ́nìkan tó lè ṣe bẹ́ẹ̀ tó tún lè ṣe bí ọlọ́wọ́n ọba mi Èdùmàrè ọlọ́wọ́n ọba mi tó ṣe mí báyìí tó wò mí báyìí tó kẹ́ mi báyìí tó rọ̀ mí báyìí tó fún mi lọ́lá báyìí tó fún mi nímọ̀ báyìí tó jẹ́ máa wò mí báyìí tó jẹ́ ń jókòó báyìí tó jẹ́ máa gbẹ́lẹ́ báyìí tí òní jẹ́ bàmíjẹ́ dé bá mi báyìí tí ó jẹ́ máa lọ síwájú síwájú báyìí ńlẹ́ ọba àbí Èdùmàrè Samuel Olúmáyọ̀ Ọlámídé yín rèé ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé nígboro ìlú ìdèrè níjọ́sí ọmọ mínísítà ògúnlékè apọ́ngbépo rẹ́pìsẹ́ńtà ọmọ ayélujára ní ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyè kúgbà yé ọ̀gbọ́n ọmọ ayé gidigidi káti òde ọmọ bó orókè èdèrè kọ́ ọmọpẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba ọmọ ọ̀tàn kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni wọ́n nítorí kọ́lọ́ ọmọ bàá pẹ̀lú ọmọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ́ ńlọ́lọ́rù yẹ́sìkẹ́ òjò pátápátá pátá fẹ́rẹ́ kókò lu bàtà yẹ pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́nu ó dẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè iná ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá wọ́n ìwọ́n lè lè ṣe ọ̀hún mi aláìmọ̀ mi kí lẹ́yìn mọ̀ ètò dókítà lánìí ṣé àwọn ilé ah! ojú bá ti rí kẹ́lẹ́ rẹ̀ láìkí ẹ̀. èyí máa sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ́nlọ́mọ̀ bá mi náà lónìí yìí nìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ níbi ọ̀pọlọpọ̀ láàrin pérépéré káàbàtà ní tilé toko ààrẹ mẹ̀kúnnù káàbàtà ayín náà rèé oníjọba of ìjọba kingdom àrẹ̀mọ jésù àpọ́ngbépo rẹ́pìrìsẹ́ńtà mc tó gba yaski, miskiyaski yaski, entertainer refreshing and tantalizing tó ní máa yàtọ̀ ó máa bóge ó máa yé kí ni ó máa lágbára ẹgbẹ́ tó yẹ kí ni tó pọ̀nlẹ̀ ó pọ̀nlẹ̀ bí kí ni ó pọ̀nlẹ̀ bí owó ẹjá ṣe bẹ́ẹ̀ ẹjá dókè lọ́wọ́ tábà ti wá padà dé hmm, tábà ti padà dé àwọn abidi olódùmarè lọ lẹ́yìn abidi olódùmarè á wà ṣe bẹ́ẹ̀ ẹni tí mo gbé wa lónìí mo fẹ́ fún bàbá ẹjọ́ lónìí <laughs> ó máa lágbára ó máa gba skiyaski ní skóńkẹ́lẹ́ tuntun tó ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fìyín mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo níwèrè mo ga tó kẹ̀tẹ̀ sí. <laughs> ó lágbára pọ̀ bá ti ṣe lónìí nù ijó làwọn fi òní dé ẹni tí ó sì kọrin fún wa lónìí á yàbàyàbàyà tí wọ́n ń gbọ́ ọlọ́run ó lè jáde títí ó máa lágbára ẹ máa wọ́n wòlé ayé àtijọ́. Hmm àyà àwọn wòlíì bẹ̀rẹ̀ pé wọ́n wá àyà wọ́n wá láyé ìgbà kan àmọ́ kẹ̀kẹ́ iná ló gbé wọn lọ <laughs> ní ìsinyìí ọ̀là ń gbé kẹ̀kẹ́ omi ló padà gbé wọn padà wá láti wá fún wa ní orin tó ṣe kí ni tó sẹ́nu kẹjọ tó sẹ́nu ìjọ̀jọ̀ tó ṣe kí ni tó gba skiyaskini skiyasi mò ń bọ̀ mi ò tí ì dé. ṣọwọ́ ń yá bí ẹni sáwọn kọ́sọ́mà ń wá ṣọ́wọ́n ń nọjà ṣọ́wọ́n ń béèrè bóò ló ṣe ń lọ bóò lọ jà ṣé náà ò máa ṣe ségesège lápá ọ̀dọ̀ tiyín ṣé ń rí náà ṣiṣẹ́ ṣọwọ́ ń ya o ẹ kó ọrọ̀ ajé o àtàdèrè ọjà o ẹ fòrò o ẹ dààmú o ẹ dẹni àná o ẹ tẹ̀lẹ́tìkà o ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọ̀làmídé àjànàkú kọjá mo nǹkan fèrè bá a bá èèyàn bàyàbàyàbà ó bá gíyàsíkì gíyàsíkì a tún ti padà dé náà nìyẹn ẹ̀dá tí màá bó ṣe lọ abala bíbí olóògùn ìgbà rẹ̀ àṣẹ bẹ́ẹ̀ tá a wà yìí níbi tó yẹ pé a ti máa máa ṣe kí ni a ti máa fi abidi yan lọ́run ṣé mọ̀ pé a ti wà lórí a a ti wà lórí b a ti wà lórí d báyìí ṣé mọ̀ pé a àjábí bàtà d lè e, e, jẹ ejò ẹ̀yẹ̀ fífìlà ẹ̀ e, o bẹ́ẹ̀ bá fi lórí d kẹsẹ̀ bẹ́ẹ̀ kẹsẹ̀ kí ni kẹ́mẹ̀lẹ́ ń bẹ̀ kẹ́sìmì ẹ̀dọ̀ zaa ilẹ̀ mọ̀ yòókù <laughs> nínú mo fẹ́ fi yan láwọn ọba mi lónìí tí í ṣe ọgbọ̀n ọjọ́ nínú oṣù kejìlá ọdún twenty twenty one ó tiẹ̀ ti ń ṣe mí bíi kí n ti máa pe twenty twenty two ọ̀hún gan <laughs> ẹ sì mọ̀ pé ní báyìí náà lè tòótọ́ ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ̀yìn ẹ jẹ́ àfi dí eh, lẹ́yìn tí ó ń bẹ nínú abidi káfíńyàn náà bá mi Èdùmàrè bí dáadáa lọ́lọ́run ọba àmì olùbàrẹ̀ tí ń bẹnu abídí tó sì jẹ́ wípé òun nìkan iná ni ó mọ̀ ṣe dáadáa fún gbogbo ẹ̀dá ènìyàn bí dòdò ń dá wà ní ọlọ́run ọba àmì tó dá nìkan wà tí ò sẹ́nìkan tó lè dúró níbi tó bá ṣe bẹ́ẹ̀ tó bá wà dídí ń dirí ọlọ́run ọba àmì tó dirí ẹwà fákùkọ ẹ̀mí dókítà ọ̀làmìdé tẹ́yẹ pé gbogbo èèyàn ní ọ̀dọ́ àmú ah, ni o ni o àṣẹ kí nígbà lọ́wọ́ bá rí mi kí ni <laughs> kò sọ́nà ń bẹ̀ dídì tí í ṣe bẹ́ẹ̀ tí lùlù ire sí gbogbo àwọn èèyàn rẹ̀ tí wọ́n fẹ́ máa jíjó hmm. rẹ̀ nígbàdí dídé mi ládé dé mi ládé rẹ ọlọ́run bá mi Olódùmarè ọlọ́run bá mi ló dé mi ládé báyìí ẹ náà kúkú mọ̀ wípé kì í ṣe mímọ̀ ọ́ ṣe mímọ̀ ọ́ ṣe èmi kọ́ ìwà láìta lọ́wọ́ ọlọ́run bá mi ni àpọ̀lọpọ̀ àwọn tó mọ̀ ọ́ ṣe tù wá lẹ̀ tí ń bẹ ní ìgboro ń bẹ̀rù ṣùgbọ́n ọlọ́run bá mi lè fún wọn láǹfààní láti wà níbi táwa wà báyìí ẹ kílẹ̀ tó pè é ẹ ìdérí àti àwa jẹ́ ìrì ìdérí <laughs> ní dídí lọ́wọ́ bá ní Èdùmàrè ọlọ́wọ́ bá ní tí dí kíni tí dí gbogbo ọ̀nà tálábò sí lọ́rọ̀ tó lè gbà tó lè fẹ́ẹ́ fi ṣe wá léṣe ọlọ́wọ́ bá mi ti di ipa ìwọ náà ni kò sẹ́lò mí nítorí àkókò wa tó ní fẹ́ kẹ́ ẹ jó gan ẹ ẹ jẹ́ àdókè lọ́hùn tí n bá ti dé báyìí kí wọ́n gbé àlejò mi wọlé àwa lọ àwa lọ prepare fún ijó ní ràbáàgì gan ní skunkẹ́lẹ́ tòtòtò ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fìyí mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. ọmọ yá pẹ̀lú dókítà ọlámídé omi yàn mí o. omi yàn mí o. ọgbọ́n omi yàn mí o ètò ìṣọwọ́ yá o. ẹ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo nǹkan fèrè bàbá rìnrìn ká sọ pa. tó ọlọ́run wa mi di eléyìí tá a fẹ́ fẹ́ ṣe kí ni tá a fẹ́ fi yasgi yasgi lónìí ó máa agbára jù ta ni mo ní nílé agbára nìkan ni àá ah, ah aláìjọba ẹ̀pẹ̀ yìí lórí eh, ẹ̀rọ eh, whatsapp ó ní dókítà ọ̀rẹ́mìlẹ̀ èyí ń gbẹ̀yìn láti lórílẹ̀‐èdè kóòdù fún àmì ò wọ́n á ní òkè ẹ̀ mọ̀ káàbọ̀ kẹ́ ẹ ní ẹjọ́ àwọn náà fẹ́ wá sórí ètò yìí mo ní yà welcome to Nigeria <laughs> rélò láyé ọ̀wọ́ tá ni mo nílé agbára lónìí ọ̀dọ́ àgbà ni wòlíì ọlọ́run jòwọ́n tí ọ̀pọ̀ mọ̀ sí jòwọ́n delight òun náà ló máa forin dá wa lárayá ọ̀gá ni wọ́n níbi tí wọ́n wà lónìí báyìí bọ̀dá ni yín sì pè wọ́n torí àwọn <laughs> lọ́gá mi Mr. jòwọ́n how are you. I'm fine. kí ló kọ yín ẹ bá mi dá ọkọ yín fáwọn aráalé. orúkọ mi ni jòwọ́n delight. jòwọ́n delight ṣé ẹ mọ orúkọ dáàdì yín báyìí. kí ló kọ dáàdì yín. Máyọ̀wá Adétòkunbọ̀. Máyọ̀wá Adétòkunbọ̀ ọmọ olúwo ní ìsà. olú Ogun State. ní Ogun State ní òdògbò olúkọ nù ọmọ ah, ìlágbára pọ̀ ẹyà kan má bínú o ṣé orin lẹ wá kọ bí àbẹ wá kàwé. orin lẹ wá kọ. orin lẹ wá kọ <laughs> táwọn èèyàn ó sì jó lónìí wọn ó jó dáadáa iṣẹ́ orin lẹ ń ṣe kíláàsì wo lẹ wà abisa. jss one. jss one ha lẹtí wá ń kọrin ṣáwọn ọmọ mi lọ ní kẹ́ máa kọrin abẹ́ kan láì láti máa kọrin. olúwa ló fún mi lẹ́gùn láti kọrin olúwa ló fún yín lẹ́bùn láti kọrin jù wọ́n dìlà so olúwa ló fẹ́mi náà lẹ́bùn láti máa sọ̀rọ̀ bùrájù wọn ẹ má bínú o ṣe é bínú lọ́pọ̀ ẹ ẹ jọ sà orin tá a fẹ́ kọ lónìí ṣé orin ọlọ́run ni àbò orin àwọn orin ayé orin ọlọ́run ọlọ́run lọ́kàn bó ṣe orin fún yín <laughs> ó máa lágbára jẹ́ nìkan ní ah, ah, sọ̀rọ̀ yìí kiri yìí náà tọ́lọ́wọ̀n ah, ṣàánú ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ akọ́kọ́ dókè lọ́hùn káwa káwa tẹ̀lẹ̀ ní rabaji gan ní skunkẹ́lẹ́ tuntun tán lẹ́yìn ìgbà tá a bá ti tẹ́ ẹ ní firigidi fín tán ayabayaba ẹ̀yin náà wà láǹfààní láti pè wọlé ẹ wà ẹ wà sọ bó ṣe nígbà náà lọ́hùn n ò ní jókòó mọ́ mo ti wà lórí ìdìde dúró ní kẹ́yìn ni lẹ́mi tí ó jẹ́ pé ijó ni wọ́n fi wọ́n máa fi jó ṣe mẹ́rátọ̀ ọ̀run yẹn máa kọ́ ẹ máa sẹ́ǹdì owó lókun wáyé <laughs> ẹ bọ̀dájú wọ́n ẹ jẹ́ à lọ sókè lọ́hùn tába ti wá dé ká jo jó ṣe ẹ ti ṣe tán ẹ ti kó àwọn èèyàn wá tí wọ́n bá wa lùlù gidigidi mọ́ ni ẹ̀yin náà ó sì kọrin fún wa <laughs> ọ̀dà kò sí wàhálà ẹ̀yà lókè lọ́hùn mo ń lọ mo ń bọ̀ n ò dé wòlíì àgbà ló ń jẹ́ wòlíì gbọ́ mi wọ́n pè mí bọ̀ mi ìgbépè. ó bẹ̀tà ó má gbépè torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi àjẹ́ máa tẹríba fẹ́ mi. Ah, wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí bọ̀ mi gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo tó ẹ pẹ̀ kàn fẹ́ yan yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja ẹ yan ẹja orúkọ tèmi ni Ayọ̀ Ajíwọlé wòlíì àgbà ń fàsìkò ìsọ yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ olúwa thank you so much for loving us i love you too. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo nǹkan fìrí bá a ká sọ pa àárín. o oh, àjàyàjàyà ẹni pé mo ti ṣe kí ni mo ti dìde dúró ó máa lágbára ó máa pọ̀ ṣàlẹ́lẹ̀ wa wà mbẹ́ yìí ẹ ajọ máa ṣe kí na ọ̀rọ̀ bọ̀dájúwọ̀n ní bẹ ń bì báyìí ẹni pé bọ̀dájúwọ̀n náà ní bẹ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí bọ̀dájúwọ̀n ẹ jẹ́ fáwọn èèyàn lórí ọdún kájọ jámúsò èmi náà wá jó ijó gidi o let's go. <laughs> ẹ Jésù. Hmm. tẹ́ fífẹ́ ládà wá sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti Oh God, oh God. Oh, oh mo rọ àròjinlẹ̀ lórí ayé mi o ibi àánú bá yé mi dé. Hare parí gbogbo ẹ yóò nílò yẹ fẹ́ kán mi lẹ́yìn kan o <laughs> ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ ẹ rí bó ṣe ń move ẹ mo sọ fún pé dókítà ọlámìdé mo pọ̀ ṣẹ́yìn tó bá yẹ pé tìjú ẹ fẹ́ ẹ ẹ wò mí ẹ láìkí mi ẹ pàjù yín dé ẹ má wọrí <laughs> ẹnìkan ṣó ti lóluwà ní kí n ti yín mẹ mo yẹ pàjù yín dé ẹ jẹ́ ṣe báyìí ọpẹ́ náà láti ń dá látàárọ̀ ẹ sì rí ẹ jù wọ́n delight ìmọ́lẹ̀ gangan náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣeré fún wa ní àtìgbà tí àwa ti ń jó ṣẹ́ẹ̀sì rí èmi máa ń sọ fún yín wípé lórí ètò Sówónyá níkànnì Kaftan television yorùbá ọpẹ́ náà ni ó tọ́ sí wa torí àwọn tá a bá lórí ìkànnì oh god of mercy àti fi wọ́n lẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ṣe kí ni wọ́n ti wà lẹ́yìn wa ẹ jẹ́ wá ṣe báyìí ọ̀rẹ́ rẹ̀ ń pé ẹ lùlù fèmí náà láàrin ìṣẹ́jú kan àjọ wa ṣe èmi àti bọ̀dájú wọn delight ṣé kí n máa fi dì láì sí <laughs> oh God of mercy ṣáà ní bàbá àti màmá eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bí jù wọ́n yìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa ẹ́ gbogbo ẹ̀yin òbí tẹ́yìn náà wà nílé àdúrà tí mo máa ń gbà ní wípé kọ́lọ́run ó dákun kó fún wa lọ́mọ rẹ̀ tó bá tún wá fún wa lọ́mọ rẹ̀ tán kó tún wá fún wa lóbìí náà torí òbí rẹ̀ náà ni ó bímọ rẹ̀ òbí tó bá yẹ ọmọ òbí ibú náà ọmọ ibú náà ni ó bí ẹnìkan níṣe bínú kò dúdú lẹ̀ funfun sí jáde ìkòkò dúdú tó jẹ́ wípé ó píọ̀ tẹ́lẹ̀ fún ara ẹ̀ ni o ìkòkò tí ò bá píọ̀ ọmọ <laughs> kò lè bí funfun ọdẹ jẹ́ àṣẹ báyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ nílé ju wọ́n dé láìsí náà ni ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ti ń gbádùn látàárọ̀ hmm. ọ̀gá mi onílù èmi fúnra mi mọ̀ pánú ni mo rí gbà mo mọ̀ wẹ́ẹ́. èmi fúnra mi mọ̀ bọ́ọ̀lù ni mo rí dá. ọba tó ní gbogbo ra gbàyé adúpẹ́dúpẹ́ Elédùmarè jagunjagun àtòfiṣẹ́ ògùn rán ni ọdún. Karin tẹlifíṣàn yorùbá fún adéwọlé adébáyọ̀ barista tó mòye o tọ́lọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí ayé ọmọ wọn lóńdó ẹ̀gí barista adéwọlé radé. àgbáyé ló ṣe é gbẹ́ Stephen ọmọ Adéwálé olówó orí ọkọ Kẹ́hìndé èjìrẹ́ òye làkì ẹ̀dùn bẹ́lẹ́jẹ́ oríjì ọkọ ń bàbí èjì ló wọlé tọ̀nì ó wọlé alákìsọ sọ wọn ló nípaṣọ ọbẹ̀ kì í ṣì agbórí igi réfe pátápátá ẹ ṣètọ́jú Janet triple j a ní èmi fúnra mi mọ̀ pánú ni mo rí gbà ẹ́ wò ó mi mọ̀. ọlọ́run tó ṣe báyìí ìwọ ni o kò sẹ́lómi ràn ọlọ́run àìlópin wá fi yìnyà tọpẹ́ wá fún gbogbo ṣẹrẹ. ọlọ́lá tí mo bá ròde joy òwò sí òṣìṣẹ́ máa gbọ́ ẹ ṣètọ́jú alex ẹ̀mí nù tí mo rí ń kọ́ àánú olúwapọ̀ ọmọ ogun ní adépẹ́jú adégbìtẹ́ ẹ ṣètọ́jú àwọn tèmi rọlọ́lá tí mo bá ròde tẹ́mà ẹ bá mi ṣètọ́jú rọlọ́lá adéníyì ọba mi mọ́ ló ṣe wá báyìí tó fún wa láyọ̀ tó fún wa lógo destiny ṣàmàdàgbọ́jọ́gbọ́jọ́ dáadáa. gbogbo olólùfẹ́ wa pátápátá láti nàìjíríà tó fi dé togo tó fi dé cote d'ivoire tó fi dé benin republic tó fi dé congo tó fi dé africa tó fi dé niger tó fi dé south africa ní gbogbo àgbáyé pátápátá ẹ ṣe àdúpẹ́ ó yá aláìmoore kúrò lọ́nà jẹ́ ńlọ eh. ìyàwó tìyẹ aleluya ògo ni fún bàbá. mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ṣókí kó sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí ẹjọ́ wá dúpẹ́ lọ́wọ́ dádì àti mọ́mì ẹ̀ ká wá parí ètò fún ti ọdún yìí. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kí òní yìí ṣeé ṣe fún èmi. àdúpẹ́. mo dúpẹ́ fún mọ́mì mi àti dádì mi hmm. sọ mú mi débi báyìí ó hmm. dẹ̀ dúpẹ́ lọ́wọ́ onílù àyọ̀dáre hmm. àti àyànbọ́lá. àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣé o dúpẹ́ lọ́wọ́ Kaftan àbó o dúpẹ́ lọ́wọ́ Kaftan. mo dúpẹ́ lọ́wọ́ Kaftan. àdúpẹ́ ẹ wò ẹ̀yin ará ilé ẹ bá bínú mo ti jó kọjá àjè ni <laughs> àsìkò tó yẹ kẹ́ ẹ máa fi pè mo ti jó kọjá ẹ má wọlé bàbá ti dorí ètò ǹdẹ́ ti gbọ́ lọ́la tí ẹ láǹfààní láti pè láti kí àwọn èèyàn ẹ lè máa kí wa ńgbà náà ẹ gbogbo ẹ̀yẹ èèyàn tí ẹ bá wá láǹfààní tàbí tẹ́ wò pé ah ẹ mo mí ìsẹ́ o àbí ẹ nìkan tó mí ìsẹ́ tẹ́ fẹ́ fi Juwon Delight hàn tàbí tẹ́ fẹ́ fi dókítà Ọlámídé ẹ ti rí mi lójoojúmọ́ ẹ lọ sí YouTube lẹ́yìn ètò yìí tó bá ti pé bíi wákàtí mẹ́ta lẹ́yìn ètò yìí ẹ lọ sí YouTube ní ìkànnì Kaftan television Yorùbá ẹ rí ètò yìí ń bẹ ẹ lè download ẹ ẹ lè fi hàn pé wo ọmọ ọ̀nùmù rẹ rèé o tí ń yin Jésù yìí o ìwọ tó nǹkan sà <laughs> èmi ò ní parí ẹ ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí Juwon the light àti màmá tó kábíni dáadáa ó wà lọ́wọ́ ẹni tó bá bí yàn tí ó sì tọ́ yàn lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní dé bá ẹ̀yin òbí tẹ̀bí jù wọ́n dìláìtì àyándàrí àti àyán àyànbọ́lá èmi ń tèmi alùlùgbòmí ẹ̀kọ́ lèmi ah sorry alùlùgbòwó àdúpẹ́ <laughs> lọ́wọ́ yín ẹ ṣeun àdúpẹ́ tí ẹ bá ẹ Juwon Delight wá ẹ lóko ẹ bẹ́ẹ̀ wá sí wo ẹgbẹ́ mi bí ẹ rí i pé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí ẹ rí i pé wọ́n jọra aṣọ kan náà ní ọjọ́ wọ̀ ẹ̀gbọ́n Juwon Delight rèé àbí kí ló kọ tiyín olúwa ṣe mí lóore ẹ wá rí i pé ìyá tó jẹ́ ìyá rẹ̀ àwọn náà ni ń bẹ ń bì ẹ obìnrin obìnrin láìkí gbogbo ẹ̀wọ̀n ara wọn dáàdi wọn náà ń bẹ ń bì àmọ́ àwọn ò sí lórí stéèjì <laughs> àwọn ni kámẹ́rámán <laughs> kẹlẹ́wọ̀n ẹ̀ sàn ẹ̀wọ̀n kọkùnrin èmi ti sọ pé ọjọ́ tíyàwó mi bá bímọ báyìí bọ́ọ̀ bá ti sọ fún mi pé ẹ o ẹ mo fẹ́ lọ sí London mo fẹ́ lọ ṣe àjọ lọ sọmọ ni má wọrí èmi ò jókòó sílé láyé ẹ títí ọjọ́ míì tátùjọ máa pàdé mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ dáàdì náà ìbànújẹ́ ò ní débẹ̀ nìkọ́ kan wa gbogbo ẹ̀yẹ ènìyàn tẹ́ ń bẹ ní tẹ́fẹ́ pé dókítà Ọlámídé sórí nọ́mbà rẹ̀ nọ́mbà mi rèé o zero eight zero three four eight six five three four two lẹ́ẹ̀kan sí zero eight zero three four eight six five three four two nts lórílẹ̀‐èdè nàìjíríà tí ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ plus two three four eight zero three four eight six five say five three ẹ fi sí i títí ọdún tó ń bọ̀ tá a tún jọ máa pàdé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílé agodo mo dúpẹ́ dúpẹ́ samuel olúbáyọ̀ ọlámídé mc tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ náà ni òun kìí pé kí a tún fèrè àti ayọ̀ pàdé nínú ọdún twenty twenty two ó dàrọ̀ iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá rìnrìn ká sọ pa ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́nyálé tó ratata tọmọdé ń gbọ́ ṣọwọ́nyálé tó ratata tọgbàlagbà ń gbọ́ àwa ń gbàgbé tó yí o à ń gbàgbé tó yí o ṣọwọ́nyálé tó ṣọwọ́nyá ti dé jagun labi wọ̀lú aláràgbà yìí dá ti dé ogun lèkè sàmọ̀ ọmọ ayé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyí lẹ̀dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mímí jọjọ ní skunkẹ́lẹ́ tuntun ní mímí jọjọ.